Fún ìwọ tí o fẹ́ ṣiṣẹ́ fún client ẹ, àbí ìwọ tí o fẹ́ kí ìfẹ́ tó gbóná yanranyanran kó wà láàárín ìwọ àti ọkọ rẹ àbáya rẹ, hmm. lọ bá mi ra candle méjì. Wà á kọ orúkọ rẹ sára candle àkọ́kọ́, wà á kọ orúkọ olólùfẹ́ rẹ àbí client rẹ sára candle ẹlẹ́ẹ̀kejì. Tó bá ti ṣe iyùn tán, ó wá fọ́ nù pẹ̀lú omi. Ó wá mú àwòrán ìyẹn fọ́tò titi ẹ, ó fi sí ara fọ́tò ti olólùfẹ́ rẹ tàbí ti client ẹ. Ó mú àwòrán tẹni client ẹ, ó so papọ̀ mọ́ titi ẹ, ó wá mú òwú funfun àti òwú dúdú, ó fi gbé papọ̀. Lẹ́yìn èyí, ó wá lọ wa ó gé orí rẹ̀ kúrò níbẹ̀ ó kó àwọn àbẹ́là yẹn sínú rẹ̀ tó ti fòwú dúdú wé àti funfun. Ó tún wá wé lówú dúdú àti funfun lọ rẹ sí pa odò. <laughs> Ó gbóná yànran yànran.